àjọ kódà tó bá fún lọ́sẹ̀ tó báyìí má bọ̀ fún lọ́sẹ̀. tó bá ń wo iwájú ẹ tó ń rí èmi ọ̀gá ó yẹ kó mọ̀ pé tó bá wọ ìyẹn wà bá mi ń bẹ̀. orúkọ mi ni ìyá mi peter ọlọ́pàá ni mí èmi ni pro special anti-robbery squad ìwádìí alátìlẹyìn àwọn adigunjalè tí wọ́n mẹ̀tọ́ wọn mọ̀ gbà. bẹ́ẹ̀ ìsàlẹ̀ ni ó wà ní ilé. ẹ jọ àwọn akọ̀wà kí wọn níbi náà. bẹ́ẹ̀ ni ọkọ mi rẹ̀ wá kí wọn. ìjọba mẹ́ta bẹ́ẹ̀ sí ìtàn sí ìtàn torí tẹ̀sí wà lórí ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn tí mo ti parí. first and foremost àmọ́ àmọ́ nínú mi ó máa kọ́ bá fún ètò yìí ó lè má fún mi. I repeat again, no killing in this operation. Anini is talking. No killing in this operation. No one must kill. ṣebẹ́ ni tó bá mu àti wáyé olúmi òun náà ló mu àti lọ. ìtàdùn. alágbára tí bàtí wọn wọn wọn á lẹ́nu jẹ́ o. jésù kristi ló rísíkì púpọ̀ ló fi fẹ́ ní pété nítorí ẹ̀ àwọn náà ní ìlú. aa ẹni bò lẹ́nu wáyé. kúlẹ̀ tẹ́gẹ́dẹ́ ṣe láti lọ sọ̀rọ̀ lọ́wọ́. bájínọ́sì bájínọ́sì bájínọ́sì bájínọ́sì bájínọ́sì kan fáwọn gún sí i. bájínọ́sì méjì fáwọn gún sí i. bájínọ́sì